بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم mo tọrọ ìtẹ́ àti ọlà fún aṣíwájú àti àwọn ará ilé rẹ̀ àti àwọn tọ́ mo fi ẹ̀yìn fún Allah subhana wa ta'ala mo sì fi ọpẹ́ fún un mo tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo kí gbogbo wa ní kíkí ti Islam mo sì kí wa káàbọ̀ ní àsìkò yìí sí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sórí ìjókòó wa ọ̀rọ̀ fíkìú ọ̀rọ̀ fíkìú ní àárọ̀ òní òní ni asabt déètì òní ni ọjọ́ karùn-ún oṣù kẹfà jùmọ́dà sáání ọdún 1443 yọ́mù sabt ọjọ́ karùn-ún oṣù kẹfà jùmọ́dà sáání 1443 ọdún 1443 ọ̀rọ̀ pq episode 40 ní àárọ̀ yìí àwọn ìbéèrè kan ni mo fẹ́ mú wá àti ìdáhùn rẹ̀ insha allah àwọn ìbéèrè náà ó tó bíi mẹ́rin àkọ́kọ́ òpó ikú ọkọ ṣíṣe oníbèrè béèrè wípé ṣé ẹni tí ọ wà nílé okú ẹni tí ọkọ rẹ kú tó ń ṣe opó lọwọ tí ẹni yìí tó sì ti bímọ. Si tọ́mọ tiẹ̀ náà wá bímọ sí àsìkò tí ìyá tó ń ṣe opó lọ́wọ́ ǹjẹ́ ó láǹfààní láti lọ kí ọmọ rẹ̀ tó bímọ àti pé oníbèrè sọ pé. òun máa gbọ́ kẹ́ máa sọ pé ẹni tó bá ń ṣe opó ikú ọkọ rẹ̀ lọ́wọ́ kò ní í wọ̀ ju aṣọ mẹ́ta lọ títí ó máa fi jáde nínú ilé opó. ó ní kí ni ojú tí ẹ̀sìn fi wo àwọn nǹkan wọ̀nyẹn. ìdáhùn insha allah ní àkọ́kọ́ náà opó ikú ọkọ ìyàwó tí ó ní yìgì lórí ni wọ́n ní kó ṣe opó ikú ọkọ rẹ̀. ìyàwó tó ní ákídù nìka lórí títí di ọjọ́ ikú ọkọ rẹ̀ ni ìyàwó tí yóò ṣe opó ikú ọkọ. obìnrin tí ọkùnrin ti kọ̀ sílẹ̀ kò ní ṣe opó ikú ọkọ. obìnrin tí ó wà ní ọ̀dọ̀ ọkùnrin tó ń pera rẹ̀ níyàwó tó tún bímọ fún un láì jẹ́ pé wọ́n ṣe yìí láì jẹ́ pé wọ́n so yìí irú obìnrin bẹ́ẹ̀ kódà kó wà nínú ilé ọkùnrin náà títí dọjọ́ ọkú rẹ̀ kò ní í ṣe okó ọwọ́ ìyàwó tó máa ṣe okó òun ni ìyàwó tó ní yìí lórí kókó kejì ò ní pé opó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá opó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá oṣù mẹ́rin yẹn oṣù kọ̀ọ̀kan dúró fún ọgbọ̀n ọjọ́ ní ìlọ́po mẹ́rin ó jẹ́ one twenty days plus mẹ́wàá ó jẹ́ one thirty days bí ẹni tó fẹ́ ṣe opó ikú ọkọ bí ó ṣe ka òǹkà oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá nìyẹn one thirty days bẹ̀rẹ̀ láti ọjọ́ tí ọkọ kú. kókó kẹta òun ni pé opó ikú ọkọ inú ilé tí ọkọ ń gbé títí ọkọ fi kú tó sì fìyàwó rẹ̀ sí inú ilé náà ni ó jẹ́ ìpìlẹ̀ fún ṣíṣe opó opó ikú ọkọ ṣùgbọ́n fún ìdí kan tàbí òmíràn bóyá wọ́n rẹ̀ǹtì ilé owó ilé ti díù wọn ò rí owó mi san tàbí inú ilé náà tóbi débi pé obìnrin yìí nìkan kò lè dá wà ní inú ilé náà ẹ̀rù yóò máa bà á ẹ̀mí rẹ̀ ò gbé àti àwọn sábàbí míì tí sábàbí bá ti wà fún obìnrin tí ò fi lè ṣe opó nínú ilé tí ọkọ ń gbé títí ọkọ fi kú nígbà náà yóò lọ ṣe opó yẹn ní ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ó lè lọ ṣe lọ́dọ̀ bàbá ọkọ táyè bá wà tí ó bá wá sáàyè ẹ̀sìn gbà láàyè láti lọ ṣe opó yẹn nínú ilé ẹbí ti obìnrin gangan bí ọ̀dọ̀ bàbá rẹ̀. tọ́ lẹ́yìn eléyìí opó ikú ọkọ wọn ò fẹ́ kí obìnrin kó máa wọ aṣọ ọ̀ṣọ́ wọn fẹ́ kọ́ máa soge èyíkéyìí ìmúra tí ó máa túmọ̀ sí pé ó ń soge ó ń ṣọ̀ṣọ́ kò gbọ́dọ̀ wáyé láàrin one thirty days títí one thirty days yẹn tí ó fi pé. nípa bẹ́ẹ̀ aṣọ tí kò sojú lọ́yìn aṣọ tí kìí ṣe aṣọ oge nìkan ló láǹfààní àti máa wọ̀. níwọ̀n ìgbà tí aṣọ yẹn bá ti jẹ́ aṣọ oge tí ò jẹ́ aṣọ aláràǹbarà tí ò jẹ́ aṣọ aláràǹbarà islam ò fi òǹkà sí aṣọ náà bóyá ẹyọ kan bóyá méjì bóyá mẹ́ta ọ̀wọ́ pé aṣọ yẹn gbọ́dọ̀ jẹ́ bíi aṣọ ìyílẹ̀ inú ilé bó tilẹ̀ jẹ́ pé aṣọ ìyílẹ̀ fún obìnrin kan lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ ni aṣọ ìmúròde fún ẹlòmíì ló fi já sí pé orí òṣùwọ̀n tẹ́sí gbé kà ni pé kí aṣọ yẹn kó má jẹ́ aṣọ oge kó aṣọ aláràǹbarà. bákan náà wíwà nínú ilé opó fún one thirty days ìtumọ̀ rẹ̀ ni pé kò ní jáde kúrò nínú ilé yẹn àyàfi fún làlúrí bóyá ọ̀rẹ́ ó fẹ́ lọ gba ìtọ́jú ní ilé ìwòsàn ohun tó bá yàtọ̀ sí yẹn ẹ̀sìn òfin láǹfààní láti jáde títí one thirty days tí ó fi pé. nípa bẹ́ẹ̀ ọmọ ẹ̀ bímọ ni ọ̀rẹ́ ẹ̀ bímọ ni aládùúgbò bímọ ni ẹni tó rí ó bímọ ọ̀fọ̀ṣẹ̀ ni ẹni tó rí ó kú ó ṣe kò ń gẹ́ ẹ ọdún ìtúnu àwẹ̀ ni tàbí ọdún iléyá gbogbo ìjáde tóbìnrin lè jáde tó lẹ́tọ̀ọ́ fún láti jáde ìjáde àbẹ̀wò ni ìjáde ìkíní ni kò lẹ́tọ̀ọ́ fún obìnrin tó ń ṣe okó ikú ọkọ lọ́wọ́ ṣùgbọ́n ó lè jáde kúrò nínú ilé tí ọkọ ẹ̀ ń gbé lọ́jọ́ ọkú tí sábàbí bá bí gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú bóyá owó ilé wọn ti tán onílé òsì sì faradà fún wọn pé kí obìnrin kó máa lo extra àbí bóyá ọkọ ẹ̀ ọkọ ẹ̀ ló kọ́lé ilé sì tóbi òun nìkan lọ́wọ́ sẹ́kù nínú ilé ẹ̀rù wa ń bà á láti dá wà nínú ilé fún one thirty days ọ láǹfààní láti lọ sí opó yẹn níbi tí ọkàn rẹ̀ ó ti balẹ̀ tó bá sick tọrọ jẹmọ́ kó lọ sí ilé ìwòsàn yóò lọ sí ilé ìwòsàn yóò jáde àmọ́ kò láǹfààní láti máa kí ẹnikẹ́ni ẹnìkan bímọ ni ẹnìkan lọ lé ọkọ ni ẹnìkan ṣègbéyàwó ni ẹnìkan kú bì kan ni kò láǹfààní láti lọ kí wọn. pẹ̀lú bí ilé ayé ṣe di ayé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ó láǹfààní lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ láti kí ẹni tó bá fẹ́ kí àmọ́ kò ní jáde. bákan náà lábẹ́ ìjáde yìí náà àwọn kan máa sọ wípé obìnrin tó ń ṣe opó ikú ọkọ kò gbọdọ̀ rí òjì rẹ̀ tó bá dá sí pé ohun tí wọ́n gbà lérò ni pé kò láǹfààní àti máa jáde àga sí wípé kì í ṣe ọ̀rọ̀ òjì gan ni kókó. wọn ọ̀fẹ́ fẹ́ kó jáde ni ṣùgbọ́n tó bá gá sí tí wọ́n gbà lérò ni wípé kó wú òjì eh, yẹn gẹ́gẹ́ kò gbọ́dọ̀ rí kò gbọ́dọ̀ rí òjì ara rẹ̀ kò sí tó jẹ mọ́ bẹ́ẹ̀ tí obìnrin bá ń ṣe opó tó nínú ilé kan tó ní ọgbà tó ní backyard tó ní premises ó lè jókòó sínú backyard sínú ọgbà ilé ní ọwọ́ àárọ̀ lọwọ ọ̀sán lọ́wọ́ ìrọ̀lẹ́ tí òjì máa wà ń ta kò sí òfin kọ́ má rí òjì rẹ rárá wọn ò fẹ́ kọ́ má jáde kúrò ní ilé lọ sí ìgboro rẹ̀ bákan náà ni pé gbogbo tó bá jẹ mọ́ oge ṣíṣe kò gbọdọ̀ ṣe ṣùgbọ́n wọn ò ní kọ́ mọ́ wẹ̀ wọn ò ní kọ́ mọ́ wẹ̀ tó bá jẹ́ mi tó jẹ́ pé ojúmọ́ máa wẹ̀ kọ́ wẹ̀ rẹ̀ oge a fi ń fọ èérí ara ni àmọ́ kò ní wẹ̀ tán kọ́ wá fi lọ́síńdà sára kọ́ wá létí róò ó ti ń soge nìyẹn èèwọ̀ nìyẹn jẹ́ fún un nígbà tí ó wà ní orí òpó. bákan náà nínú àkíyèsí tí a tó fẹ́ pè wá sí òun ni wípé tí ọjọ́ òǹkà òǹkà ọjọ́ yẹn tó bá wá pé tí í ṣe one thirty days tó bá pé kò sí àwẹ̀jẹwẹ̀ mú fún un kò sí iná dídá fún un ọjọ́ pé ìtumọ̀ rẹ̀ ni wípé ó ti wá láǹfààní láti máa ṣoge ó ti láǹfààní láti máa lọ bí tó bá fẹ́ lọ tí òfin ẹ̀sìn fàyè rẹ̀ gbà á òǹkà ọjọ́ opó ikú ọkọ ó pé kò túmọ̀ sí pé kí wọ́n pẹran tàbí kí wọ́n dín àkàrà kò túmọ̀ sí o àwọn tí bá ń ṣe yẹn àdádálẹ̀ ni wọ́n ń ṣe iṣẹ́ òfò ni wọ́n ń ṣe iṣẹ́ àdùn ni wọ́n ń ṣe ẹnìkan ò gbọ́dọ̀ dáná ní ọjọ́ tí opó fẹ́ jáde ẹ sì gbọ́dọ̀ pé sí ọ̀dọ̀ opó tó fẹ́ jáde ẹ̀sìn ò sọ fún yín pé lọ́gọ́ tí okú bá fẹ́ jáde tí okú bá fẹ́ jáde pé kẹ́ ẹ wá tàràgọ̀ sọ́dọ̀ rẹ̀ fún kí ni àsìkò tó yẹ kẹ́ ẹ wá máa kí ni díọ́rìnì ìgbà tí dúró ìgbà tí ó wà ní kí ni o ló wà nínú ilé opó. ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹwàá ogúnjọ́ oṣù kan oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹni tó bá fẹ́ wá kí kò lọ kí àmọ́ that very day tí one thirty pé ká ló pé lónìí èmi ni sábtì so agasi pé alẹ́ tí ń bọ̀ yìí mọ́gíríbì ni one thirty days ẹ̀ máa pé láti mọ́gíríbì lọ ìyẹn ọjọ́ Sunday ẹ gbọ́dọ̀ péjọ sílé rẹ̀ fún wípé òǹkà ọjọ́ opó rẹ̀ ṣe kí ni o pé o ti pé irú àpéjọ bẹ́ẹ̀ àpéjọ bídíà ni. ìwọ̀n yẹn ni àwọn nínú ọ̀rọ̀ míì tí mo tún rántí ni pé aṣọ lẹ́ẹ̀kan pé ìsìláàmù kò fi òǹkà sí iye aṣọ tí ó wọ̀ nínú ilé opó ṣùgbọ́n tí ìsìláàmù sọ ni pé kọ́mọ ṣọ̀ṣọ́ kọ́mọ wàṣọ ọ̀ṣọ́ tọ́ aṣọ tóbìnrin bá ti wá ṣopó tó wọ̀ nínú ilé opó wọn ò ní kọ́ lọ dànù tó bá jáde òpó wọn ò ní kọ́ lọ dànù tó bá gbó àmọ́ kò gbó àmọ́ tí ò bá gbó ẹ̀sìn ò sọ pé kọ́ lọ rèé dànù ẹyẹ máa ṣípà òkú mọ́ gẹ́gẹ́ bí àwọn ológun àwọn ẹlẹ́bọ ṣe máa ń ṣípà ọdẹ àwọn àwọn àwọn ológun àwọn ní máa ń ṣípà ọdẹ láàrin ara wọn a kì í ṣípà mùsùlùmí nítorí náà ẹ jẹ́ kí a dúró síbi tí súnà dúró sí o lórí ọ̀rọ̀ òpó ṣíṣe ìbéèrè kejì tí mo tún fẹ́ fọ èsì sí wọ́n ní àwọn kan ń kírun lọ́wọ́ wọ́n ń kírun jàmáà lọ́wọ́ wọ́n ti kí rákà alákọ̀ọ́kọ́